fún rẹ̀ ẹni ọgbọ́kùn lọ́rùn rẹ̀ àkọ́mọ ẹni ọgbọ́kùn lọ́rùn rẹ̀ ẹni ọgbọ́kùn lọ́rùn rẹ̀ wípé ọmọ rẹ̀ ó dogun kíni ó dogun wà láwùjọ o lè bọ́ ọbẹ̀ pé ẹ bá ń kó òkun rẹ̀ àbí ẹrú mi ni tí mo gbọ́kùn lọ àbí ẹrú bàbá mi ni wọ́n gbọ́kùn lọ pàtàkì wà láàbà ọwọ́ àdàbí ìgbà fáwọn èèyàn bàrí ráyìí nígbà táwọn ilé ìwò ní ọ̀fẹ́ jẹ nǹkan ó ti tún bẹ́ẹ̀ ẹ́ ó ti tún bẹ́ẹ̀ yọ ọ̀fẹ́ ní lọ́wọ́ ọ̀kan lè ní òfin bẹ́ẹ̀. wọ́n fẹ́ gbowó wọn fẹ́ ju bàríra lẹ̀ nítorí ọlọ́run kan máa lọ àbí sẹ́ńtà yìí fẹ́ kí wà láwùjọ yọ máa jẹ́ ti àwọn ibi bàbá ti fi náà dénú. ìyá ńlá wa ìṣàwọ̀ àsọ̀ fún àdàbọ̀ àwọn sàmùsùn lọ́wọ́ فأخبرت عائشة النبي صلى الله عليه وسلم فأخبرت عائشة النبي صلى الله عليه وسلم إن الله عائشة وأصحاب غيب النبي انتم مين ونقل فقال صلى الله عليه وسلم النبي وأصحاب الخير خذيها ربه يرقون ويرقون فوقت كما خذيها نبينا wọ́pọ̀pọ̀ dáhùn lórí wàdà. ìṣẹ́mẹ́sẹ̀ ni ọ̀rọ̀ wà láàrú yìí ṣe fún wọn. gẹ́gẹ́ bí ikọ́ ìdá èdè lárúbáwá. àwọn aráàlú méjì kan bẹ tó ṣe pé wọ́n bá ti wà níbi kan bí wọ́n dàgbà ọkọ̀ tuntun àwọn ara wọn ní láàmù àti àlá bí ẹ bá ní ìyàwó tó fún wa ní kíni àlá yìí èèyàn lè yọkàn rò pé bóyá àràfẹ́ àti bọ̀mọ́rù náà ní ọ́pọ́sìtì làwọn méjèèjì làwọ ọjọ́ tiẹ̀ àlẹ́ yìí ọjọ́ tiẹ̀ òun ni ẹ̀wọ̀n ní lápòjúwe lédè lágbára àtàdúrà tètè ìtàkùn náà lágbára tètè àtàdúrà àdídì ní àti ìpè ńláwáwó pè àti wọn àgbà. òmìnira bá ní ẹ̀ka àdúrà fún wa ọyẹ tó ń yẹ pé onígbèjì wọn ń lè àtàdúrà àti ìpè ńláwáwó pè. àmọ́ kí ni wàá bá dùn pé pé òun lè lárú àbí àká. bí lárúbáwá bá ní dáhà náà ọ̀sán àdúrà fún wọn dáhà àlẹ́ yìí ó tó fún ní ọ̀gá mọ kí wọ́n fi ọ́sà tó àyè ló ń tọ́ ìfún bẹ́ẹ̀ ni pé dáhà àlẹ́ yìí tó fún ọ ọ́sà lórí orúkọ lóde ìsìn wọn àti wọn àwọ àti fún àwọn àlùfáàbù tí máa gbé lójú méjì bẹ́ẹ̀ àtọ̀rọ̀ bẹ́ẹ̀rù àtọ̀rọ̀ ṣàáwù wọn àwọ náà tó máa bẹ́ẹ̀ ọ̀sàdúrà kan ó tó wọn àwọ náà wọn pè àmọ́ láàmú àti àdá ni màá jẹ́ kí wọ́n má yàtọ̀ ọ̀rọ̀ wà sí ètò ìwé lọ́wọ́ àṣẹlẹ̀ ń bi lágbo yìí ìṣàrì sí ìdáhùn ọmọ ìwàdà ìṣàrì wa fẹ́ wà ń bẹ̀. ìdààmú ojú máa tó wà ní pẹ́kọ́ jẹ́ kí wọ́n bọ́lá bá dé ìdí ní ìṣàrì sí àlẹ́ yìí ní àlùwàdà yóò fi àgbẹ̀ wá ìdàgbàsọ wọn pé àwọn tí wọ́n ní wàdà àpò ìwọ́n lónìí àmọ́ látàrí ànábì méjì ni táwọn rò pé dáhùn àyíwádà àwọn kọ́mọ́ sábà wà pé àwọn àlùfáà súnmọ́ ara ń tẹ̀wọ̀ fún gbọ́dọ̀ pé ni wọ́n máa dá apá ara mi máa kàkíra nà àwọn tí wàá gbìyànjú gbogbo ń jọ́ máa rújú báyìí gbogbo kí táwọn wà á ti sí lọ́rùn wọn kì í lọ́rùn alimami ọlọjà tó ìpẹlẹ ayé ti kàn fún mi lọ ọbẹ tó oríṣi ọ̀nà méje tó ìgbé ìsáyà nígbà wọn àdìwàdà tó olùwà báyìí náà olùwà báyìí náà ní kúrú amẹnubà díẹ̀ ńbẹ. ìsọ̀rí sí ìlànà olùwàdà alimami ọlọjà tó ìpẹlẹ ayé àtàwọn ẹlòmíràn náà wà pa wọn ni láàmú máa ń túmọ̀ fọ̀ àmọ́ ń gbà ní àná túmọ̀ ìgbẹ́ wọ́n ní kílẹ̀ ilẹ̀ fún ẹgbẹ́ àkùránì pẹ̀lú. wàmẹ́n àtàhà wàmẹ́n àtàhà fún ọ̀sán bẹ tó ní fànà fà fànà hà. ẹgbẹ́ bá ta burú àbúrò wọn jẹ tiẹ̀ aburú jẹ jẹ pé aburú ọ̀wà ìdí èèyàn ni ìtumọ̀ ẹ̀ ni pé làhálẹ̀ ń fa fa ààrẹ ìlẹ̀ka àdìmọ́ mi ń bẹ̀ tó tẹ̀lé ìdílé tó ń bẹ nínú kírísítì tèmi lágbáwá bẹ́ẹ̀ a máa wáyé bẹ́ẹ̀ tí ó tún máa pé ní ìsítárì yìí láwọn ọmọlúwàlá ayé ìsítárì pé ààrẹ ìdí ọmọlúwàlá lọ́nà ní àdìmọ́ mi ń bẹ̀ tó tẹ̀lé ìdílé tó tẹ̀lé ẹ̀kún wà wà á lè tẹ̀lé ìdílé nínú ìlànà máa wá ní pé ní ìgbà táwa náà máa sọ léde yorùbá tábà fẹ́ ẹni máa ń pè yorùbá ọdí ẹlẹ́dẹ̀ àbí ẹni máa pè àbí yorùbá bá yọ wọn pé ẹni máa pè wọ́n sọ wá pé máa pè sẹ́yìn pé méjèèjì ó yàtọ̀ àdìmọ́ mi ń dẹ̀pẹ́ kí ló ń bẹ ní ọ̀rá bá wa bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀yìn ìwọ́n làwọn làwọn lọ wà láwọn fọ́ọ́mọ ní kọ́ni bá nàbí mi wọn náà làwọn ní wọn máa ní ẹgbẹ́ dàbí ìdílé ẹgbẹ́ tí a kà á lè tẹ̀lé wọn lè ta ń bẹ̀tọ́ lọ ní àmọ́ńṣá àfẹnulómi ọ̀mọ́ńṣá àfẹnulómi ẹni ọba tí wọn pẹ̀lú ọmọ ẹni ọba tí wọn ti ṣe lórí alákòóso Ọlọ́run kọjá yóò fi ṣe lórí nù yàtọ̀ máa ń ṣe ọ̀sán lẹ̀ àbí ọ̀mọ́ńṣá àfẹnulómi wọ́n máa ń ṣá á ẹgbẹ́ ìdàgbé yìí ní ìlú ẹ̀mí lè fi sáré àfi ọ̀nà pé wọ́n máa kọ́ náà làwọn ní. oríṣiríṣi ìtumọ̀ ni àwọn àlùfáà ni wọ́n kò tí ó fi ìdáàlà ìṣáàlù lọ́dọ̀ àwọn ọmọ pé olùfẹ́ jẹ́ mọ́ṣíkì lọ́lùfẹ́ ìtumọ̀ ẹ̀ náà nù pé ìwọ ló mú un wà láwùjọ rẹ̀ ń bí wọn mú un wọn. kọ́dà ń tẹ́ wàá kílíà rẹ̀ ni pé ilé tètè là ń lẹ́bi wá tuntun bẹ́ẹ̀ bí jumla yẹn bá fẹ́ ń kú àlẹ́bi tètè wá tuntun pé pàṣẹ mi náà mà lè wà dá ní mẹ́rin àròyé parí. ó ti túmọ̀ ìṣòro bíi lọ́kọ̀ wà láti ẹ̀fọ́ wọn ni wọ́n máa ń fi àwọn làwọn ni àmọ́ wọn mọ̀ dé pé bá ẹ̀ ń lọ máa lò wá dáwó lùmọ́n àpapọ̀ oníjú ẹni wọ́n bá gbọ́kọ̀ lọ́rọ̀ ẹ̀rú òun ló ní kíni ló wà láwọ̀ rẹ̀ ìdí mẹ́jẹ̀ mú wọn ní bá fẹ́ wọn máa ìdọ́gba kọ́ mẹ́ta wọn mẹ́jẹ̀ wọn ó fi yí òun kọ́ lágbára kọ́ mẹ́tìntàn fẹ́ ṣe kò bí à mọ́tà ìlera àtàwọn orí rẹ̀ sábà pé láti fi wọ́n lẹ̀ ọmọ tó wọ́n jẹ̀ ní wàhálà òkúra wọn fa ìnìyàn máa lè wàhálà ó lè máa nà àtàwọn. bàbá àdàtà àyíṣà àyíṣà ti bá nàbì yìí gbọ̀ngbọ̀ngbọ̀ àwọn ọ̀dọ̀ tó máa kọ́ ọmọ rọ̀ṣọ́lẹ̀ lọ́ọ̀dì gbọ̀ngbọ̀ngbọ̀ àwọn àyè òṣèlú ẹwọ ẹkùnà tá a nàbí ló ń bẹ sọlọ lọrọ àwọn ọsọlọ sọlẹ káwa náà máa gbogbo ọ̀nà lọ́yẹ ká máa fọ́ọ̀tì sọlọ ọsọlọ ẹwọ ọgbọ́n àtìgbò anabi ma pe ní orí ìkọ̀sọ̀rọ̀ mẹ́. àmọ́ tí àìsà ká bá wọn fà á lé púpọ̀ kí lè wọ́n yọ jẹ́rìí lọ́jọ́ rẹ̀ ọ̀nà àná àbí tẹ̀lé òyìnbó ẹ̀ mú ìyànjú láti ọ̀pọ̀lọpọ̀ bá tẹ̀lé. bẹ́ẹ̀ tẹ̀lé àwọn ìpín kọ́kọ́ bá táì nínú ẹ̀sìn tí ó ní títí báwọn ní oṣù kú òlóko ẹrú ẹnìkan máa mẹ́rin kẹsàn-án ìṣẹ̀lẹ̀ àìsàn àwọn ní gbogbo àwọn abẹ́rẹ́ bá ti àwọn ẹ̀sẹ̀ kan gajú ọ̀tọ̀ ẹrú ọlọ́wọ́ ẹrú ẹrú gbígbọ́ ọkọ̀ọ̀kọ̀rọ̀ ẹrú ni o fi kílíà rẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ní kéèyàn máa gbé kẹ̀rí àyàn mú yàn lọ́bẹ̀ wo ti fi lẹ́wọ̀n kẹ̀rí àìsàlámù bá wọn bẹ́ ni wọ́n mú yàn lẹ́wọ̀n gbogbo àwọn mẹ́ṣọ̀ kò wá sí ìṣẹ̀lẹ̀ àìsàn ọ̀kan lélẹ́yìí wọ́n ní ọjà lẹ́bi ọ̀hún ní kí àìsàn ọba wọn fà lọ sí ti orí ní ọ̀nà ìgbẹ́ yẹn ní pé ọ̀dà mú rẹ̀ lọ àtàná. wàá ní jẹ́ kí n jíjẹ̀ ní àfẹ́ ọkùnrin. àlẹ́bọ̀ àmọ̀tẹ́mọ̀tẹ́ ọ̀sọ́dọ̀ wọn ti kọ̀ sán darí ráàyè fún yín ní ìdí ẹ̀dógún. bí ọ̀dọ́ làwọn ọ̀sán náà lẹ́yìn ogun ọ̀lẹ́rẹ̀ sọ̀tọ̀ náà wà lẹ́yìn ọ̀dọ̀ ọgbọ́gbọ́n ní pé kàríra ń sun ká ọkọ kàríra ń sun fún wa bá ànábì ànábì wa ń bẹ kàríra kàríra wa bí ànábì pé àtàwọn ìlú akẹ́yìn àbóǹtì pẹ̀lú ẹ̀rú láyé àyàsọ bá ànábì rẹ̀ tọ̀nbọ̀lọ̀ ọ̀rọ̀ bá ànábì tó ní ọ̀ ojú èèyàn ló ti yẹ kó jẹ́ ànábì bàbá tó lọ bí ẹ̀ bá jà pa ẹ̀rú ọláyà àti ọwájú ànábì ká ẹ̀dá àwọn pàṣẹ ní àbóǹtìpẹ àbẹ̀bí ní a ìyànà àná ṣà òǹtìpẹ yẹn àti ìyẹn ni pé ibẹ̀ làwọn àpáàtì mú ẹkùn òfin fi ìtàn jáde náà wà ní ìtọ́jú anagba muhammed sallallahu alaihi wa sallam èèyàn kan ní àbáyé máa yẹ fatanaliti èèyàn kan ní àmọ́bìnrin àìmọye fatanaliti ìlànà yìí mẹ́wàá ẹgbẹ́ ti gbọ́ máa la láìpẹ́ pé nígbà náà ní ìfọ́n gbọ́ báyìí àti lọ́sọ̀ọ́. àlejò ọjọ́ ọ̀rọ̀ tó ń gbà ní ọmọ mẹ́ta ní ọmọ ìlú mẹ́ta ní. àlejò ọjọ́ ọ̀rọ̀ tó ń gbà ní àlùbáwá. àlejò ọjọ́ ọ̀rọ̀ tó ń gbà ní àlejò ọlọ́run. yọ sọ̀rọ̀ ní gbà ní àdájọ́ àdájọ́ làlẹ́ mi. àlejò ọjọ́ ọ̀rọ̀ gbà ní àlùfù mo ti là nàbí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́yàtọ̀ ọ̀rọ̀ tí mo bá sọ nínú nínú mi sáàbù ṣàlẹ́ àkọ́yàtọ̀ ọ̀rọ̀ tó dé mi tàbí àjọba sọ ìyàtọ̀ níbi gbígbé mi láì àwọn méjèèjì yàtọ̀ ọ̀rọ̀ tó ti sọ náà bá sọ ọmọlá ọ̀sọ̀lá gbogbo eléyìí wá yàtọ̀ pé ká nẹ́bí ọ̀sọ̀rọ̀ ń sọ pé ọmọ ọmọ ìyẹ̀lẹ̀mí náà dáúgbà ọmọ mákà ní ilé ọ̀gá yìí rá pé ọbẹ̀ àmì èyí tó ń sọ yìí ànágbé ọmọ mọ̀ pé kan yọ àmọ́ ní ìlú sí ọkọ̀ lọ ipò owó lọ́wọ́ tí wọ́n bá mi ń sọ eléyìí. ẹ̀sán tó ti pọ̀ bẹ́ẹ̀ ní àdìgbà mẹ́wàá nǹkan mọ̀ pátá tó kúkú ní lọ́kàn kéèké àyìnbó ya hàmù ṣàríyà làwọn afá àtàjáde ńbẹ kéèyàn mọ ìyá àwọn afá àtúnmọ̀ lọ́kọ̀ ọ̀tàbọ̀lá kẹwọn. ẹ wo àdìgbò gbàgbọ́ gbajúmọ̀ nígbà hàmù pàtàkì tí àwọn obìnrin wa ń bá ànábì tí wọ́n ń béèrè béèrè. Hindu Mọ́hásí àbí Sọ̀fìà Hindu ìyàwó Àbú Sọ̀fìà ọba wa bá ànábì sọ̀rọ̀ àtọ́nà. Kí ló ń wí gbọ́nà ó ní Inna Ada Sọ̀fìà ọ̀ọ́dún ló ń ṣẹ̀ṣẹ̀. وليس يحكيني من المال ما يكفيني وولد أو أولاد أفأخذ من مالي ń ju wá dá nàbí bẹ́ẹ̀ wọ́n nàbí bẹ́ẹ̀ èmi ń na àgbà sùfìyà àbú sùfìyà nà ọkọ mi ọdún ló ń ṣẹ̀fì fún akọ mi ọdún ló ń ṣẹ̀fì fún ẹnìkan tó háwọ́ mi èèyàn máa tó ń lọ sọ̀rọ̀ ẹ̀ nípa nàbí àwọn ọ̀kan bẹ mẹ́fà làwọn àfa àtàkùn sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní bí bá ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn àmọ́ mẹ́fà kan ẹ̀fẹ́ ara ẹ̀ ní mọ́tà kan ní ìlú ẹni wọn kò lọ́tà òjò tí ó kojú òsì ló máa ń lójú ẹ̀ ọ̀la tí wọ́n lọ ṣẹlẹ̀ àti mọ́tò rẹ̀ yà ọ̀rẹ́ ìdílé ẹni wọn yàn jẹ́ kó lọ lé ọlọ́pàá yóò ká sọ kí tó ṣe fún un sẹ́yìn ká tó kájú ajá pé obìnrin náà sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ní nígbà tí òkú yà ní òkú ọ̀rọ̀ gbọ́mọ káàkiri ẹni wọ́n fẹ́ gbé ìfàkùwà ẹ̀rọ kan ẹ̀ńtẹ́ bá ṣe nǹkan báyìí bí ọkọ mi ṣe nǹkan báyìí bí ìyàwó mi ṣe nǹkan báyìí kò sí yan mọ kíni kò sí ní òbí bá oríṣi ọ̀nà rẹ̀ pàṣẹ àwọn apá àtàwọn apá èyí bá ọlọ́run ọ̀sẹ̀ àmọ́ o àwọn nǹkan yìí nǹkan yìí nǹkan yìí kò sí ní kíni kò sí ní òbí bá orí ká ní ẹ̀yàn kò sí máa sọ àbí oríṣi wa àtàlọ́gbà lọ́dún kò sí ní kíni kò sí ní ọ̀rọ̀ ẹ̀yìn òbí bá ọ̀fẹ́ gbélé ìlànà mọ̀kútàkù torí náà ní ọdún ní ọ̀hàwọ̀ wọlé ìfẹ̀yọ̀ fún ìyẹn nínú ìnáàlì máa yọ wà ọ̀la rẹ̀. kódà débi pé ọmọ yìí tó kúnyà àtàwọn ọmọ mi ná táàbù jẹun ẹ̀yà ágírẹ́sì táàbù gbọ́gbọ́ kátàrà pé fún wa ní pé kò wà. ó sì ní ẹ̀sìn pé kò mú. ẹ̀rọ yẹ kó kùnrin ó gbórí àwọn ìbéèrè yìí pé ọkọ mi háwọ́ mi kù ó ní orílẹ̀-èdè náà ó ní ní pé ní ìwà àkàrí ẹ̀ ti di pé àkà àkókò lè má lè wà lẹ́bi tó lè máa mú owó rẹ̀ lẹ́yìn. Sọlọ́láwọ̀ àìsàn tó lè máa mú owó rẹ̀ lẹ́yìn. Bí lànàbí sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ sọ̀lọ́láwọ̀ àbẹ̀lẹ̀. Ànàbí ni kó bí lè máa yí máa yẹ kí ìwà wà lẹ́yìn lọ́dà jẹ́ kó ti rí ìlú tó yìí ló ń tó so àtàwọn ọmọ rẹ̀ ní owó rẹ̀ kọ́dà lọ́mọ lọ́mọ wájú wa lọ fẹ́ lọ sí i. lọ ibi tá lọ pẹ̀lú pé àwọn akóyè yọ wà á nà láìsí. ibi ẹjọ́ o ipò wo là ń fi sọ̀rọ̀ lọ. alùpùpù ló ń bọ̀ sẹ́yà ọsọ nǹkan báyìí ẹ̀yìn kankan lórí pé táwọn wà ṣe analysis kalẹ̀ mẹ́ta analysis ṣe àti lọ sọ torí pé àtọ́ba ti sọ ọ̀hún láti mọ ẹ kálọ̀bì gbàgbà òjúbọ̀ yọ̀ mọ́ ní láàrin mọ́fí àtẹ̀yìn ọ̀hún ẹ̀dùn ẹ̀yàtọ̀ rẹ̀ àwọn kan ní ànábì sọ̀rọ̀ yìí àti mọ́fí àwọn kan ní ọ̀sọ́ ọ̀hún méjèèjì làǹdẹ́ni adájọ́ ni mọ́fí ni èyí wà ó fi kíni yàtọ̀ rẹ̀ ọgbọ́n àtòwójú ọgbọ́n àti gbọ́ọ̀lù òun náà ọgbọ́n náà ni yàtọ̀ kan nínú mẹ́mẹ́. ara yàtọ̀ yẹn ni pé tọ́ba ìpè ànágbè sọ̀rọ̀ ní àmófì ìtumọ̀ ẹni pé gbogbo ẹ̀rọ obìnrin tẹ́ ẹgbẹ́ tí wọ́n kà bí ìtọ́ yín nìkan ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ bọ́kọ yín bá rí bí àbúṣòfìyàn ti rí yìí kẹ́ mú kí ó táwọn ọmọ ẹni ní owó rẹ̀ yàrá ní ká ló fún yín láti ẹ̀sẹ̀ láti ìjà nàbí ọ̀nà ọ̀sẹ̀ èyí ń tọ́ báyìí fún ànábì fọ́ àtìní àmọ́ pọ̀lọpọ̀ náà wọ́n fà ní ọ̀rọ̀ ànábì ń sọ̀rọ̀ ń gbọ́ yẹn àti ìjọ́jì ipò ìyàgbé ni wọ́n wò gbogbo sàkọ́mtáǹtì mọ̀ pé nítorí ṣẹlẹ̀ ń dọ̀rọ̀ bí ìgbà tí ń ti wá fẹ̀sẹ̀ fún adájọ́ mi. Bọ́lá bẹ́ẹ̀ kí ni yàtọ̀ nínú ìṣẹ̀lẹ̀ àti ní yàtọ̀ ìdájọ́ èyí méjèèjì bọ́ba yẹ pé àti ìjọ ìlànà ti dáhùn ẹ̀yọ́ obìnrin kẹ́yìn ní òkú lè mú nú owó ọkọ̀ yín ẹ̀rọ àlọ́ ọ̀bájọ́ torí pé mo sọ̀rọ̀ àná pé ìdájọ́ bá dájọ́ kan bá dá kò dé ẹ̀sìtẹ́ǹtì títí ìmí bọ́ba bọ́ wà fún mi láti ìjọ ti dájọ́ lánàá lẹ́nu ẹ̀fọ́ ìbẹ̀rẹ̀ àwọn ará ọmọ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ tó ṣe báyìí ní èyí tó ní iná dáadájọ́ ń mí ẹ kò rí bẹ́ẹ̀ lọ sẹ̀rí à ẹ kọ̀kẹ́ yọ ọkùnrin náà wọ̀ torí pé àwọn gbòógùn ń bẹ tí ó mọ yàtọ̀ mo sẹ̀rí òfin gbà pé àdájọ́ ti wílé ìlú ojú tó ní yóò ti wílé mi náà lọ à kò rí bẹ́ẹ̀ o ẹ kẹjọ tí ó yóò wù àkọ́ńtáǹtì yóò wọ gbogbo òdòdó tuntun yìí ntọ́lọ́mọba wa ní olùkọ́ jẹ́ dájọ́. bọ́ba ikú ànábì sọ̀rọ̀ ńjọ yìí àtún gẹ́gẹ́ bí adájọ́ obìnrin kọ́ lẹ́kọ̀ọ́ àti máa gbé wọn ní nígbà àti máa dà ìyáàmù ànábì náà lọ mú wọn tán. ìwọ náà wọ́n wọ̀ ọ́ wọ́n ní kó nípa ànábì ti máa ti ń wípé òdodo ni ànábì máa kó sùn yá bẹ̀rẹ̀ ni. yìí òun náà kò yẹ kó ná àná. bọ́ba ayé ìjọba wà wọ́n yé nínú owó ọkọ ẹ̀ torí pé òun lọ dájọ́ fún rẹ̀ pé àwọn ni ó ṣe é ṣe pé tọkùnrin yìí ìtàkùn èyí tó ní ìná àfààní. ẹ̀gbìn ìṣẹ̀rí àdáwọ̀ wa obìnrin bá ń wà kan ọkọ̀ lówó tí ó lè dájú ẹ̀tọ́ ẹ̀. ǹbẹ́ mi kò á nì rẹ̀ obìnrin tó bá jẹ́ náà ṣáájú olè oúnjẹ bẹ̀ olè má fún láwọn ẹ̀tọ́ rẹ̀ tó ń bọ̀ àwọn àti ó ṣe é ṣe bóyá wọn yóò ṣàwọn ẹ̀tọ́ kan lọ́pọ̀ òbí ní ìjọ́jọ ọ̀rá ní ànábì tí ọmọ lọ́ọ́ mú lọ́nà ìwé ìlú ìwọ náà lọ rọjò ẹni wà nípò adájọ́ lónìí yóò wá àfẹ́sì wọn náà yóò wá àfẹ́sì ọkọ ẹ náà yóò wá àfẹ́sì ibi tẹ̀ ń yóò wá àfẹ́sì àjọ àmọ́ wáyé pé fatiwa làǹdọ́bì lè gbọ́ náà kò ní ìyí o. ìyàtọ̀ láàrin mùsùlùmí àti kẹ́mi ẹ̀kọ́ nínú àwọn àyàtọ̀ tí ẹ̀ bá fẹ́ ka màá bí kò ń pẹ́ ilé yìí ẹlọ́ ka kìtàbù ìfòró ìdìmọ̀ mi kọ̀rọ̀ àlùfòró ìdìmọ̀ mi kìtàbù ìfòró kọ̀rọ̀ sí àníyàn ti rọ̀ṣùnà ìlọ́wọ́. ibi tá a ti yà lọ lóko sẹ́yìn ni pé àlẹ́ bá Muhammadu sallallahu alaihi wa sallam ti yàn kan là nẹ́bí. àmọ́ personality tó pọ̀ lànàbí ó làwọn èèyàn àwọn àkóòtù náà analyse ṣe ibi tó sọ nínú báyìí làwọn kàṣe ní ọjọ́ àwọn kan gbé pálọ̀ méjì ó gbókòó gẹ́gẹ́ bí ìtàní lọ́sọ̀ náà tọ́ba tó ń sọ ànábì ọlọ́run ẹgbẹ́ tó kọ́ mi látọ̀jú òkan ní ogun bájú nígbà tá ànábì kọ́ àwọn ọ̀rọ̀ lórí ogun ọ̀pọ̀ níbi tá ànábì rò pé ọwọ́ àtàkùn ọ̀kan náà àwọn sàhábí wá dìde pé wà nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́nà rà nítorí wọ́n á ṣe yìí àdúrà ní àmkókè àti àwòrán àbí strategy ọ̀gbọ́n. ọba ìtọ́lọ́ ọlọ́run wọn ń gbé jọ àwọn gbàgbé strategy wa nítawọn fi yàtọ̀ fáwọn àná táwọn bá ń wò pé bí ìlọ ẹ̀kọ́ lọ ọlọ́run wa níbi ìlọ gbá àwọn ìpá àwọn àwọn sí náà ìyá ọmọ ọmọ kàwé ọmọ ẹni tó wà wọn ó tu ọpọlọ náà nílẹ̀ fún ọpọlọ tó ní ibi bẹ́ẹ̀ lórí máa lẹ lẹ́lẹ́ màmá ọlọ́run máa ń ọmọ báwọn fà á dédé nù ní òde wọn kọ́kọ́ béèrè ẹwà lọ́dẹ̀ ìdàgbò wọn wá béèrè pé wà lọ́dún tó ọlọ́run lọ́dún á ọmọ ìdìbò ọlọ́run lọ́dún á tó mọ̀ gbàgbé strategy ogun tí mo mọ̀ àmọ́ gbàgbé strategy ogun mi nígbà tó yẹ ọ̀gá o ẹ lọ ká dàda tó àlẹ́bí ní sátẹ́jì ògùn ní ìdí ìlú àná mọ́tò péyà ní ọjà àwọn ìlú ọ̀gá ẹ̀ka lọ kọ́ àwọn ọ̀rọ̀ ọ̀gbìn ìdájọ́ wọn ní kí ló dé omi fẹ́rí bí ká wà yìí lára àwọn ọkọ̀ lọ́wọ́ ìhábí táwọn yẹn tẹ̀sẹ̀ ń kọ́ lónìí wọ́n ní fẹ́rí bí ká wà yìí àǹfààní rẹ̀ pọ̀ kò sí àtẹ̀sí tó ní ní gbogbo àdúgbò àti ọgbọ́n ẹ̀yà rẹ̀. báwa bá ti lè wà ń bẹ́ẹ̀ bí wọ́n ti lè fọ́ àwọn alága tó ń gbọ́ padà lọ. tí a mọ̀ pé òun lágbàá yé jù lọ a bá ti tó bá jẹ sílé ìpè òun. àwọn mímọ ìpìlẹ̀ mímọ ìgbàlódé ìmọ̀ fúdù mẹ́sìn tuntun wọ́n ló ti kọ́ máa yẹn pọ̀ báyìí kò àmọ́ àtàrà kàkà yóò fi survive ọmọ fọlọ́mi ọmọ mọ̀ kàkà wọ́n yí ọjọ́ yóò fi survive àti kọ́mìlì omi òǹdó padà sí wọn kò sì sí afẹ́fẹ́ ní wọ́n fi dé ibi omi àwọn ọmọ ọmọ mi àwọn ọmọ mi èyí ò gbà tó ní bí wọ́n fi kí ní ọ̀tá bá dára wọn bá ká wọn mọ́ àdébílẹ̀ tó wúlò láti wọn tó tẹ̀ àforíkà nàbì sọ̀rọ̀ níjọ́ náà gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí èèyàn ọmọ mẹ́ta àrùbáwá wọ́n ti ń dàtàǹdì ẹ̀fẹ́ àwọn ìdáǹkù tó pọ̀ bẹ́ẹ̀ láwọn afá máa ń ṣe analysis rẹ̀. nípa báyìí ànábì sọ̀rọ̀ yìí sọ̀lọ́lọ́ ọ̀hárẹ́ yìí wọ́sẹ̀ndẹ̀ wọ́n bàrí yára pé sọ̀ bàrí yára láti lọ bẹ̀ nígbà tí bàrí yára ti ṣe ọ̀hún pa mi láti ẹ̀yìn àbí òun ti وحمد الله ثم آه وأثنى عليه كان النبي عائشة عائشة النبي كنت يوتيرا بعيرا nǹkan anábì máa wá sí ni pé anábì wa pe àwọn èèyàn jọ sallallahu alaihi wasallam láti ọ̀rẹ́ ti nǹkan tẹ̀lé yìí ẹ̀rọ wa wà anábì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam. adákan bí anábì ọ̀hún máa ẹni tó dé anábì mọ̀ àmì ẹni gbọ́dọ̀ anábì ọ̀hún máa lakọ̀ mọ́ ẹ̀ lórí pé abẹ́ búyẹ máa wá itu ọmọ lórí àlejò ìṣẹ̀lẹ̀ tọ́jọ́ gbọ́ wa lọ. àlejò ọba pé kìí ti táwọn kan ti báyìí. اللهم صل وسلم وبارك عليه صلى الله عليه وسلم. يا بابا يا نبي يا نبي صلى الله عليه وسلم. ẹgbọ́ ànábi bá gba àwọn èèyàn gbọ́ àtẹni ọ̀sẹ̀ àtẹni tí ọ̀sẹ̀ òun yé jẹ́ ẹni tọ́jú ẹ̀yẹ kan pé nígbà tó wọ́n wá kójọ tán ànábì wa ni amábà bàmà dáàlù ìdáàlù ẹnìkan jẹ́ ìdáàlù gbogbo èèyàn ìdáàlù ìfọdà dáàlù ìdáàlù yẹn sọ̀rọ̀ ikú nàdòrò wọn lẹ́yìn ẹ̀sìn ìdáàlù kì í ti táwọn kan kì í ti bí àwọn kan ṣe wọ́n ń ṣe kọ̀ǹdíṣọ̀n tí wọ́n jẹ mọ̀ kàtí òfin mi ọlọ́run ọlọ́run náà mọ̀ wá. وكيلو بينزل من نقوم من بحر عمل لي فوضى النبي كما هو في مرمى وزيلا كان يتصدق على كانوا رجالا يشتركون شروطا ليست في كتاب من ختان كان ثم وامو مجر من الخوار كيف نقول في مجر منه يرولون ما كان من شرط ليس في كتاب الله قد قد àmì ẹ̀rọ ọmọ o gbogbo májèmú ní ẹ̀ka mú wájú ìsinmi ọjọ́ ọlọ́run kọ̀ọ̀hún wà báà fi lè orí torí ara ẹ̀ mi òwúlò ìbàjẹ́ ni àmì kàkán gbogbo ní bá tó lè jọmọ́ ọ̀wọ́n wáyé bàbá tí o gbẹ́rú májèmú tí wọ́n ṣe yìí òun láti yí ilẹ̀ pé àwọn májèmú téèyàn máa ṣe àwọn akékeré wo àwọn fi àlùkò àánú ọ̀sùn náà wò bí a mọ̀jẹ̀mú yìí ẹ̀fẹ́ tajà ẹ̀fẹ́ wọn gbọdọ̀ ṣe kí náà kàn gbọdọ̀ ṣe yóò fà mọ́ ọ̀tàpọ̀ ayé ọ̀tàpọ̀ àyíjì ànábì ló ń bẹ̀ sọ̀rọ̀ ànábì ní màkà ní ní sàrfẹ̀ lẹ́yìn tàbí ìfìjà mi náà ọ̀pọ̀ bá a wà ìní náà nà ní àtàṣà kọ́ra lọ́jọ́ gbọ́ọ̀mù kọ̀m̀pútà ọ̀ọ́dílẹ̀ fún ọ̀gbọ̀dọ̀ ọgbọ́dọ̀ sí báyìí ọgbọ́dọ̀ sí báyìí ẹ ṣe yá ẹ ṣe yá ẹ wà ẹ dẹ́n gánà ní àṣàṣà o àlẹ́bí nígbà náà bá kọ́gbọ́ tí o ti sínú ọ̀run títọ̀ ọlọ́run dáadáa wà ó wà láàbù nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run òní òní ìfẹ́ kìtàkà òun láti wá sọ iye nígbà náà bíbí lápá pé ìṣòro ti dábọ̀ àti wàhálà tí wọ́n múra wọn fẹ́ràn àwọn ìlú ولا يفرق كل شر ليس بكتاب الله فهو آثم lọ́jọ́ wọn ò mọ̀ sí ìjọ ọ̀nà ìyẹn ni pé ìtumọ̀ bí kìtàbí náà yìí lì àwọn afáàtọ́ sàlàyé tó pọ̀ mbẹ́ wọ́n ní bí kìtàbí náà lọ́jọ́ mọ̀ sí òfin ní ọjọ́ra ọlọ́run tí gbogbo mọ́jẹ̀mú ni wọ́n ń bẹ ní àgbáyé táàbù máa wá pé eléyìí mẹ́rin àgbáyé láwùjọ yìí máa wá pé kìtàbí náà ìjọba wa tó máa tó kéwìn ìṣẹ̀lẹ̀ àtìlẹ́yìn kí wọn máa pé ẹjọ́ ìkùránì nìkan wọn wí ní máa ń dáná àdúgbò kò tẹ̀ kankan ta ìtumọ̀ ti káwọ́ láàyè yìí ni pé kí ni bí gbogbo òfin ọlọ́run ni o sàwáwò àkùránì ni àbájídé àmọ́bí ni ọ̀lọ́gbọ́n wà lẹ́yìn ìgbọ̀ kí ìtàgé ńlá tuntun mẹ́rin ẹjẹ kan sọ kékeré kan fún mi báàgì mọ iye àwọn àgbà àwọn àgbà kúnyà ọ̀rọ̀ àwọn tó kú láyé náà kọ́ lọ́kọ́ sí àwọn ojú ara mi. ẹnìkan àlùfáà kan ń fáwọn èèyàn tó nínú àwọn ànájú kọ̀ ẹ máa tó ń gbé ànájú kọ̀ àwọn pé àkàtàkò ọ̀rọ̀ lọ́mọ ni àpàdánù ẹ kò rí bẹ́ẹ̀ rẹ láti ẹ̀ lọ́mọ yìí ọ̀tún ní báyìí ọ̀tún wọn ti tó ọjọ́ pẹ́ẹ́ ju wọn ti wà láyé ayé ọmọdún ọ̀rá yìí ẹni tí wọn bá gbá mú nínú òfin bláàlà bí wọn bá máa ṣe fún wọn. o ẹnìkan jọ kan ọkọ ẹnà àgbájú sọ̀rọ̀ lòdì ọmọ ìlú òfin bláàlà òun ẹrú ọlọ́gbọ́n ẹrú ọlọ́gbọ́n ẹ̀mí ẹ̀. anta abdullahi wa ana abdullahi wọn takọ lọ́wọ́ ẹrú ọlọ́gbọ́n ẹ̀mí ọmọ ìlú wa ana abdullahi ẹ̀rọ ọ̀gbọ́n ẹ̀mí ọmọ ìlú ọ̀kan náà ń gbàná ẹbí kọ̀ yìí ọwọ́ ní ọwọ́ ara wọn àtàkì ilẹ̀ ọbí àbá yìí léèrè báyìí òun máa ń gbòòrò. kí ni àkáǹtì lọ́wọ́ báwọn yẹn jẹ́ náà wọn náà fà bá ń débi pé máa fọ̀rọ̀ fún náà ètò ní ìṣe yìí ọlọ́run náà kàn kẹ́kẹ́ kalẹ̀ káàkiri àkọ́nú àgbọ̀n àyè. nígbà tí ilé ìdílé kù yìí òpònúkò fa ìwà gbàdúgbò ẹ lórí yọ fà á. tó ti fi lẹ́sẹ̀ ọlọ́run ní òun má bàbá tó ń tẹ̀lé láti ní ṣe kò sí ẹ̀ka tí ó ti ní ọgbà àyà ọ̀sìta. afárá àdébẹ̀rẹ̀ náà kí ni ìbéèrè yìí mo fẹ́ kọ́ ọ sọ fún mi ẹnu ọdún yìí lẹ́nu ọ̀rọ̀ mo fẹ́ sọ táwọn àbá máa fi ń tàwa yìí wípé látọ̀júwe àwọn oúnjẹ tí wọ́n ní wọ́n dá fún un látọ̀júwe kéèyàn pé ní kéèyàn bá fẹ́ ṣe ìrẹsì agolo mẹ́rin èdè omi ìwo ni ẹ̀rọ ìkànnà níbi bẹ́ẹ̀rẹ̀ náà mọ̀ tí ó sì gbọdọ̀ tó ní ìdílé yóò fún náà ní omi ìdílé gbogbo tí ó sì máa yẹ ọ̀rẹ́ lọ́sọ̀ọ́ mo bá fà wá fún abẹ́ òun ò sì fẹ́ kọ́ ọgbọ́n tó ní lágbàá ní oṣù lágbàá ní oṣù náà ìyàwó ní máa bàbá fún ẹ. àmọ́ àwọn ẹni ọlọ́run ọlọ́run wá pẹ̀lú wọn màá yà ọlọ́run yẹn sóòrò wọn. kọ́dọ̀ ìdí táwọn náà mà bọ́bá dé lọ́wọ́ wọn ti tẹ̀lé àmọ́ wọ́n ní bí ẹni ti béèrè ká àbábọ́ ẹ̀ nígbà irú bẹ́ẹ̀ yìí ìwọ̀n ni olórí fún ọ̀rọ̀kùnrin náà. àbá ni wọ́n fi lẹ̀ àbá náà tó ní ọ̀kan náà ọmọ tí ó gbé gbé ọmọ lámàáyé ọmọ lámàáyé tí máa tẹ̀rẹ̀ tẹ̀ta lọ́ba nítorí àbábá ẹ̀ ṣe ìrẹsì àgbolo rẹ̀ olùdí ọmọ òun ní ẹ̀yọ́ òkúta òun sì lọ ó gbé áhùn ní èso ní omi báyìí kọ́lá tó ń jùlọ ẹ̀sùn ọmọ tó lè ti rẹ̀ yìí. ọ̀nà ẹ̀sìn ẹ̀rọ inú ọmọ inú kùránì ló wá mú wá lọ àwọn ọmọ kùránì àbá nínú kùránì ló ń bí wọn. ní inú kùránì wo ló bí olúwọ̀ náà mọ́ ọlọ́dún pàtó àdú àná ìfúrí ìfowópamọ́ dáàbà. pàtó àdú àná ìfúrí ní ọba tí ó lè gbé ẹ̀mẹ́ ní àwọn tó ń fi orúkọ wàhálà ló ń bẹ̀ sọ́kà náà lọ sí tó bẹ́yà ọba náà ẹ̀jẹ̀ àwọn ẹ̀yìn àwọn tí àwọn àwọn sẹ́kà lè jì ń bẹ̀. ní ìgbà lè mú ti gbé jù bọ̀ máa kàn yọ bá mi ọbẹ̀ lójú tá a fa náà ọ̀dọ́ bá ń bọ̀ jù. bọ́lá ti máa pẹ̀lú àwọn ẹ̀yìn ọ̀rọ̀ kọ́ wọn ti rọ mọta wọn ní ìlà táǹtì gbogbo nǹkan tó ní fún lọ́wọ́ ọ̀nà ìbọ̀lọ́wọ́ tó lọ fún wọn yóò máa yà wọn lẹ́nu bí ẹ bá ti ọlọ́ọ̀dẹ ká lè kúrò pẹ̀lú ọlọ́ọ̀ pé ìlà kọlọ́kọ́ ọ̀gbọ́n àwọn ìlú wọn ní ìlà. kápára sórí àdìsí àbẹ́bí gbogbo májèmú tí ọba ti ń mú yọra ọgbọ́n kọ́dà bọ́jọ́ gbọ́n kọ́dà bọ́jọ́ ní àjàṣà òfin òwúlò ọ̀dọ́ ọlọ́ọ̀ni àṣàkù ìdájọ́ ọlọ́run lọ́lẹ́kẹ̀ẹ́ sí àmúṣe wọ̀ṣàrù ọlọ́ọ̀ni àwùkà májẹ̀mú ọlọ́run ọ̀hún ló nípa jù wọ́n ń nà mọ̀ dáa wú lè má nà àpapọ̀ ẹni tó gbọ́kàn lọ́rùn ẹ̀rí ọ̀hún ló ní kẹ́ni ọ̀hún ní wàdà wù ẹ̀. حديث الأكل عن جابر بن عبد الله رضي الله عنهما أنه كان يسير على جمل له قد أعيا فأراد أن يسيبه قال فلحقني النبي صلى الله عليه وسلم فدعا لي وضربه فصار خيرا لم يكن له قط ثم قال بعنيه بأرقية قلت له ثم قال بعنيه فبعته برقية واستثنيت حملانه إلى أهلي فلما بلغت أتيته بالجمل فنقضني ثمنا ثم رجعت فأرسل في أثري فقال أتراني ما تأتك لآخذ جملك خذ جملك ودراهمك فهو لك صلى الله عليه وسلم جابر بن عبد الله يعني أتى حديث الواقع إنه نجا الإمام جابر بن عبد الله أخلق أحاديث صلى الله عليه وسلم جابر طبعا أكثر الله فيما أتى حديث الواقع àti jábòrò àti bàbá rẹ̀ sọ̀hájà nẹ́bí làwọn méjèèjì ọ̀lọ́gbà ọ̀sẹ̀lẹ̀ta jábòrò pọ̀ ojú ogun ni wọ́n pa bàbá rẹ̀. jábòrò látọ̀ ní pé ọmọ èké lòun náà kò gbogbo àwọn tó ń bẹ lẹ́yìn kéré sí òun bàbá yẹn sílẹ̀ yìí òun lọ́wọ́ á di bàbá fún gbogbo àwọn àbúrò rẹ̀ láti kékeré bàbá jẹ gbèsè kalẹ̀ àwọn tí ó kún fi tọ́jú ẹ̀yìn wa máa ń pàṣẹ àwọn ọmọ ìpàdé ó tó hàn bí eléyìí ọ̀pọ̀ nílà lẹ́bi máa wá sí ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ọ̀gbọ́n wa rẹ̀ sílẹ̀ káàní lè fi wà láì dáná lè dàbò ràǹkọ́mì òun fóun gbúrò ràǹkọ́mì jágbó ìdàgbò ní ọdún tí ẹ̀kọ́ tá nǹkan náà ràǹkọ́mì ṣe ọ̀dọ̀ àyà tó ti rẹ̀ ràǹkọ́mì dáhùn ràǹkọ́mì tí òun gbàgbé tó tó ti lọ àyà tó ti rẹ̀ àjọ ràǹkọ́mì tó bá rẹ̀ ní lè kò ní lè rẹ̀ dáadáa. Àwọn alága ìfẹ̀yìnbà ọ̀rẹ́ òní lẹ níbi pé bẹ́ẹ̀ dájú ẹni kọ́lá kan yàn máa ń tẹ̀. ọbẹ̀ tó ti ìwọ̀ra fún mi lọ àrà àdàrà ń ọbẹ̀ bọ́ọ̀lù lórí rẹ̀ tó ti lẹ̀ kí wọ́n bá jẹ́ lọ kọ́lá kan yàn máa ń ọ̀sẹ̀ ju ìwọ̀ra fún mi jẹ́ yìí lọ. ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ kéèkì bẹ́ẹ̀ kọ́lá kan mi yóò ti dáná fún un. قال حفظ النبي صلى الله عليه وسلم yálò níbi tí ìdí ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe báyìí ànábì bá dé bá wọn ọ̀dọ̀lọ́wọ́ kọjá àlè ànábì bí wọn pé kó ló ti ká tó ní ilé ìgbésẹ̀ ìgbésẹ̀ tẹ̀sán kọ́ra àwọn kẹ̀kẹ́ máa ti di àwọn kọ́ra fún wọn máa rìn ọ̀fẹ́ rẹ̀ pé ju ìlú àtúnṣe tó ń gbọ̀n jùlọ ànábì ní mọ̀tẹ́rẹ́ kọjá àlè ànábì bá ṣàdúrà fún un náà mo ní àdìsí yìí ló ń dada èyí ló kò wá sí yìí sọ̀dọ̀dọ̀ àwọn ọ̀sẹ̀. Ìfọwọ́ àdìsí kan bẹ tí àwọn afá àkójọ ara wọn náà nínú àwọn ìgbẹ́ ìhà sí ìfọwọ́sọ̀mọ̀ ọkọ̀ tí ọ̀rọ̀ àjọ pé ní kìnìún dada èyí ànàbò wa ọ̀nà ọ̀sán ní ọ̀rọ̀ ìyá. Ìfọwọ́sọ̀mọ̀ ìfẹ́ bá ń bẹ̀rẹ̀ àdìsí tí ọkọ̀ kàtí àwà ṣé yà bá pa wọn lókun ìmẹ́jọ ọlọ́run ṣe ìṣèjì ti dá àmọ́bìnrin ọlọ́run bá àmọ́bìnrin ọlọ́run lóyún ìyẹn máa kó lọ sínú kí ni dàda ilé àkọ́kọ́ náà àwọn àdìsù àdìsù dàda ilé pẹ̀lú wà dà àkọ́yẹ́ tí olówó rẹ̀ ti bẹ́ẹ̀ lé ìdúnnà ṣe kọ́ra kó máa rìn tẹ̀. fàdá ààyè fẹ́lẹ̀ anẹ́gbà tàbá wọ́n bọ̀rọ̀ bọ̀ wù anẹ́gbà ń bọ̀ àkọ́nì yìí dàbí yẹn gbà àwọn gbẹgbẹ. fàtà fẹ́rọ̀ dáhùn yẹn tó ní ẹ̀sẹ̀ náà kọ́ dáhùn yẹn ní ó mà kú ìbánisẹ́ rẹ̀ ní báyà ní bá kárí wọn ní àwọn àìsàn kò ní orí rẹ̀ yíyọ́ bẹ̀rẹ̀ sí ma. sọlá ọ̀sẹ̀ màmá ó ní kí èèyàn ti fẹ́ sọ̀nà ẹ̀ ilé yẹn ó ti fẹ́ ti mọ́tò kanù níbi. bàbá àṣẹ ìrànlájú ní bá ní ma àbí àkómi láyé ẹgbẹ́ mẹ́tìlá ó ọ̀kùnrin tó wọ́n orí tó wọ́n rọ̀ báwọn tó mọ kọ́ọ̀n ẹgbẹ́ wa nẹ́bí ìṣẹ̀lá ọ̀sọ́nà nígbà tá nẹ́bí ti wáyé bẹ́ẹ̀ ànẹ́bí bẹ́ẹ̀ fẹ́ ti gbọ́mọ ẹ̀mí lára jáde àfúnni tó ti fẹ́ sọ mi ẹ́ fún ọba kọ́bọ̀ nínú àgbọ̀nà ẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀tá fún un ìjọ tó yẹ kí ọmọ ẹgbẹ́ ayé láti ẹ́ ẹ̀gbẹ́ bá bẹ́ẹ̀ bá nẹ́bí ìṣẹ̀lá ẹ̀ ní kúrú ó fẹ́ pé ìmọ̀ bẹ́ẹ̀ àmọ́ mọ̀ ní ẹ̀gbọ́n ọlọ́run dá mọ́mọ́ ẹni lẹ́yìn èyí kòkòrò ká fẹ́ pé dáadáa ọkọ̀ lọ́dọ̀ ẹ̀sẹ̀ ní ìdámẹ́ mi ìdọ́nà bàbá wa ní kí ìmọ̀nyẹ wà lọ́kẹ́ lọ́mọ wa fi bo tiẹ̀ lọ́mọ fi tọ́ba rẹ̀ ní oníjẹ́ kọ́ máa ń tó ṣe wọ́n ẹ̀sẹ̀ kẹta abẹ́rù bá fún mi bí ilé yìí fara fún ìhùn fara fara fara بعلمه تعاقبه nígbà lànà bí tó ń lé nígbà tá à ń dájú ìgbé ìgbé àkàmì ìgbésà lọ. bí bẹ̀rẹ̀ yìí ni òkè yà fọlá nàbì kọ́ ètò wọn kàn ànábì ní ẹ̀ san òkè yà papọ̀ ní epo wo gbọ́ ìta nígbà náà máa ń ná gbà. nítorí déédéé òkè yà lónìí ní crown of ọjọ́ bíi twenty nine point seven crown ọ̀fẹ́ wọ ká àdúrà ní òkú yàtọ̀ ẹgbẹ́ tó tó fi kéré àti ẹgbẹ́ wọn sọ ẹ tẹmọ yìí twenty nine point seven gram ẹ bàbá wo náírà nàìjíríà ní ìpín yóò tún lọ sí one hundred thousand naira àmọ́bí lọ́wọ́ sọ àkọ́mọ́bí tó fẹ́ sọ̀rọ̀ ẹ torí pé eighty five gram ní gbàkáwọ́ pààtì ní àmọ́bí bẹ́ẹ̀ nàkọ́ ẹ̀sùn nìfọ́ọ̀bù lónìí nìfọ́ọ̀bù bàtà òkìkà lónìí bíi tẹ́jọ́ ọ̀hún lónìí eight hundred thousand tànàbí wa lọ́wọ́ fún yẹn ní káàkì káàkì àkọ́mídéyàn ti fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ tó ní gbájú èyí kóòtù náà lábẹ́ ohun wọn kà. ẹgbẹ́ ìsọ̀mù lẹ́dùn á gba twenty nine point eight grams of gold nílé àmọ́ ojú àti àbúrò tí láti ló ti yẹ kí ó ní àpèlá nǹkan. Kọ́ńtà kọ́ àdébà lọ́rọ̀ ti jẹ́ gbà ọ̀dọ́ ìjẹ́ kí ẹ yóò lè kára sí lóyún fún mi. Ah, Bàbá ẹ̀ ti wú bí òfin ìyàtọ̀ ló wá. Ọ̀ọ́ tàdà lẹ́ẹ̀kẹ́ ló ẹ̀sìn gbogbo ẹ̀ ló ló títí kọ̀ọ̀kan ara dúkìú lábùrú ni pé kéèyàn nájẹ ìdè ara wọn ẹ̀ka àwọn ọ̀tá ọ̀dà yìí báyìí ní ìgbà ló fi yẹ fún mi ọba yọ̀yà ara dúkìú àbí ìdè mi ànájọ padà sọ ọ́ fún mi àtàkùkà ìtumọ̀ ẹni pé kà wà mí torí ti ọjà ọ̀nà mẹ́ta làmọ́ fún tajà ní ìṣẹ̀lẹ̀ àbọ̀yà àti sọ́ọ́ ní ìpínlẹ̀ bá gbogbo ẹ̀ wọ́n lè tajà bí ẹ lè mọ̀ fá wa mà kíkó wọ́n mà kí wọ́n mà tara wọn ẹni wọ́n fẹ́ tajà òní gbẹ́wọ́ ibi tó bá dé wọ́n tó fẹ́ rajà náà máa bẹ̀rù pẹ̀lú àkíní ẹni wọ́n ta ọ̀nà àhóhó tí ìṣẹ̀lẹ̀ àkàlà ọmọ ìyẹn tí òkú tọ̀ ta láti má pa àwọn ọkùnrin tí òsì ń lọ́jà ẹ má pé ìbẹ̀ǹbẹ̀ má ti fẹ́ wà láì pé báyìí lọ́ bá wa gbogbo yóò lọ́ bá wa àmọ́ ọ̀dà ń dikú bẹ́ẹ̀ ọjà olóko ní ìdíni tí mo rà fẹ́ nílẹ̀ nǹkan wa mẹ́ ilẹ̀ bá wa ẹ wà jọ pàdé ní pọ́ìntì kan pọ̀. nínú ọjà tó tún bẹ ní kíni mọ̀ọ́ bá a mọ̀ọ́ bá a ní pé ọ̀jẹ̀ wọ pé lè bá ìlọ́ba dé lè bá ìlọ́ba sọ ìjọba tí ọlọ́run máa lọ. ọjà yóò làwọn ọ̀pọ̀lọpọ̀ islamic cooperative islamic bank nílò lágbàáyé lónìí wọ́n bá àyàn ajá wọ́n sọ fún pé báyìí ọ̀pẹ́rẹ́tìfù náà jẹ iye báyìí kò burú oríṣi ọ̀nà kan. ọjà ní ìlú ìgbẹ́jọ́ pé ní sáwọ́dí àgbẹ̀dẹ ní mọ́ra náà máa gbé lọ pé ẹlòmíràn gbé ní ọ̀sẹ̀ ìwọ̀ mẹ́ta ọjà yìí náà kọ́dà wà bí àwọn bẹ̀rẹ̀ ẹlòmíràn tó ta ní ní bíráìtì tó wà lẹ́gbàdà ní bọ́ra ìwé ìyàwó àmọ́ ẹlòmíràn sàwùdí mọ́sánmọ́ ẹ̀ nílẹ̀ ó lè ní pé pé yọ ọ̀gbọ̀n jàlàbí àlẹ́ sí èyí pé jàlàbí àlẹ́ ọ̀rọ̀ mo mọ́ bàtà tó ti fi fóun bẹ́ẹ̀ máa tà yóò gbé kí nílé ìgbé jùlá ẹ̀mọ́ wa rà ní fúráìsì ojú gbẹ́gùn kan ní ẹ̀fọ́ owó tó wọ́n pàtàkì lọ níbò ní ìgbà láìpẹ́ lọ almost ọ̀fẹ́ sọ́fẹ̀ bẹ́ẹ̀ àmọ́ eléyìí tọ́ka lórí pé mọ̀tá wà máa wọ ìdí rẹ̀ tàbílẹ̀ máa bu àkàtà yá káàdì lè mẹ́ta láyà èyí ṣe ìmọ̀ káàkọ́ mẹ́ta kọ̀mọ̀ tí wọ́n mẹ́ta ṣe á yẹ báyìí mẹ́ta yẹ báyìí ní ẹgbẹ́ mẹ́ta yìí yóò fi báyìí káàmọ́ pàrọ̀ ìdí òsì ń bẹ́ ìyàpò ìgbẹ́ńdẹ́ àwọn kẹ́kẹ́ yọ̀ gbọ́dọ̀ tó pọ̀ má ti kà náà jíjù ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ní ẹ̀jọ̀ pílánì ẹ̀mí àdìpọ̀ náà rẹ̀ ní ìfẹ́ wa máa fi lówó sí ọgbà tó tẹ ibi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ní ìdìbò bẹ̀rẹ̀ sànú ibi ògbẹ́ ìṣẹ̀rí àti ìkàlẹ̀ gbọ́gbọ́dọ́ mi náà máa rò fún ìgbẹ́ káàkiri lára wá jẹ. àwọn yóò jọ bá ti tún bẹ́ẹ̀ kéèyàn mẹ́jà lè ṣe kí ni ìṣe àwọn àdìsí ọkọ̀ kàdọ̀ yìí ní kúkúrú lẹ́lẹ́kẹ̀ẹ́ yìí طيب واستثنيت حملانه إلى أعين يقول له جابر بن كعب lójú ọkàn lẹ́yìn yìí bàkúrò yóò di lẹ́nu dáadáa yìí ẹgbẹ́ ti bẹ́ẹ̀ wò pé kí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ àbẹ́rẹ́ àkúrò ti kọjá ìfẹ́ bẹ̀rẹ̀ náà ó sì bẹ̀rẹ̀ bàtà ní mo wá tà ìjọba bá gùn ní mo rẹ̀ bá a fi ṣòro bí èdè àwọn mẹ́jọ ní ìwé lánàá sí ìwé lánàá sí. ó ní mo wá ní ilé ta but ní ṣe condition mẹ́jọ mo kàn bẹ́ẹ̀ mẹ́rin tọ̀mùlá nàbó ìlà àmì kí n kún délé o. ìṣèlú èdè ni bàbá wa lọ sí ra ilé tó gbọmọ mo ti ta lóòótọ́ mo ti gbó àmọ́ ìlànà yẹn kún délé ilé o àdébí náà farama ọmọ bá wà lọ. ara fífi àbí ìyẹn gbé bẹ́ẹ̀ náà bá pàdé lẹ́kọ̀ọ́ tó ra mọ́tò nígbà mọ́tò yóò gbé nílé lọ ní o kéèyàn gbé mọ́tò fún rẹ̀ lé o sì rẹ̀ yẹn tó ra ń bẹ níbọ̀ dákan mọ́tò yẹn ní mọ́tò yẹn ní ìlànà ìfowópamọ́. kọ́dà àwọn afá àtọ́tẹ̀ sí àtọ̀ àwọn kan ara sì àtọ̀ àwọn afá ní ilé tó fi rẹ́ǹtì lè ta ẹni tí ó sì ń fẹ́rẹ̀ ìjẹ owó rẹ̀ tuntun owó rẹ̀ tán o ti gbé ọdún kan nígbà tó ń sùn nípa ọba gbé ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ àgbà ìṣe bàtà àbẹ̀rẹ̀ sábì bẹ́ẹ̀ lé owó fún ìtọ́jà kò lè tà á pẹ̀lú májèmọ́ tó sọ ẹni tó ń bẹ́ẹ̀ lé owó rẹ̀ kù ẹ́ owó rẹ̀ kù sùn mẹ́fà rẹ̀ ọba tẹ lọ́rọ̀ ọ̀rà yọ̀ọ̀ba tẹ àmọ́ àwa tàbí káwá tó yẹn ní ọjà lè ní òní jọra lé wọn o sọ̀rí ọ̀gbẹ́lẹ̀ sọ̀rí òde fún mi sọ̀rí ọ̀gbẹ́lẹ̀ ẹni ó ilé rẹ̀ǹtì fún ọlọ́ba òní jọra lé pa ọ̀sán mi àmọ́ ẹni yìí lè ṣe mẹ́jẹ̀ mọ́ pé ní mo ti ta léyìí o àmọ́ o mo ti gbowó rẹ́ǹtì ọdún kan ó fi oṣù kan fẹ́mi ló lè fi oṣù méjì tó pé àyè máàmù máàlì kan fún àfihàn ọ̀sán máàmù máàlì òun ló gbọ́dọ̀ fún un ní ká má kọjá àbí kí àbí ìlú gbogbo sígá gbọ́dọ̀ ìlú àkúnmídé yóò kùnà kọ́nà ìṣe ọ̀gùn tó gbẹ ní wàhálà ìmọ̀ mọ́lẹ̀ ní ìlú mẹ́jọ ní káwọn àkànní kéyìn oṣù mẹ́jọ ní bẹ́ẹ̀ bá ti di oṣù mẹ́fà ọdún kan ìmọ̀ mọ́lẹ̀ ní ìlú ọ̀pọ̀ àmọ́ oṣù bá àbí ìlú àmọ́ mẹ́jọ ní wa ọgbẹ́ndẹ́lé ká ọkùnrin oṣù kan bí ń jẹ́ nìyó lò ọ̀sẹ̀ kan oṣù tó bí ọ̀gá àti torí pé yìí ò ní padà tó ìmáàmù máa yí ṣe wáṣẹ máa kó lọ òun ti ní òun kàn ní sáré àbí ìṣe káyà ìṣe ní ọjà àdúrà ní olè bẹ́ẹ̀ àmọ́ ìta náà ti ṣe àbíjà àdúrà òun náà ní kí wọn náà ṣe òun lè jẹ òun ní ìgbésí mi tí o lè fẹ́ ẹ kéjì kí a mọ̀ àmọ́ mo ti ní màálùú lé ìwọ̀n mi lórí lóye lọ́wọ́ ọ̀gá ilé nàgbà tó wọ́n ní ilé mi ọ̀gbọ́n kan àìlé lẹ́nu àwọn tó wọ́n lé ní àìlé lẹ́nu wọ́n lé ní ìlànà ìgbàkúgbà gbàánù bí irú kọ́ńtàkì tí ìjọba àmì ọmọ ti fẹ́ sí i ilé máa ń kọ́ pé ilé mi máa gbé bẹ́ẹ̀ sọ̀rọ̀ àmọ́ a oṣù mélòó lẹ ní oṣù kan oṣù tó wá tẹ lọ́rùn àmì ìjọba tẹ lọ́rùn láti lè rà àbí náà tàṣà tó àwọn májèmú nìyẹn ọgbọ́dọ̀ jẹ́ kí ni ṣáàrùkú màálù gbogbo àbá àlọ́fẹ́ ni kò lóyún náà iná màálù ti di fún pé bọ́dà ọgbọ́dọ̀ tó kí ni ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ti di gbẹngbẹlẹ yìí tí láti ìṣòyọ ọdí ọgbọ́n ìdáná àyìnbó àǹtàbí. Fọlọ́nà Bàlẹ́sì lábẹ́ ìdílé pẹ̀pẹ̀tẹ̀ ńgbà mo délé ìmọ̀gbọ́n àkọ́yìn délé. Kátó kó mẹ́rẹ̀ẹ́ ẹni tó kí wò hadith yìí ni pé akẹ́kẹ́ nìkan ní àlìjáàbù wal qabul àlìjáàbù wal qabul òun ni ẹni ilé ìwò tó ní ọ́pá àrùn àtẹ̀kà ṣẹ̀rí àgbẹ̀ tó kọ́kọ́ gbé kalẹ̀ ìṣòro bẹ́ẹ̀ bá tajà bẹ́ẹ̀ bá rajà ẹnìkan wọ́n fa ọjà ìwọ́ wa ti ìwọ́ àtẹ̀kẹ́ èyí tó kọ́ mọ́ ìdí pé ta ni máa ọ́pà kẹ́ ẹ́ ẹni ó lè sẹ́nu òun yóò gbé ta pé mo fẹ́ ta omi yìí o àjẹpọ̀ òun yóò mú kíni wá sí ìjà òun yóò mú ọ̀pá wá ẹni tí ó pa yóò yọ̀ọ́ rà yóò wá mú kíni wá acceptance àbí bọ̀dọ̀ wọ àdéhì yọ ìfẹ́ opposite lọ́wọ́ àmọ́ àdéhì tó lọ́wọ́ àmọ́ opposite rẹ̀ lọ́wọ́ àmọ́ àmọ́bí jọ àjà ni wọ́n kọ́ sọ̀rọ̀ èrè tó já kúrò ló gbé àkúnní kàpẹ́tà ní ọ̀rọ̀ àwọ̀ wọ́n bá gbé báwọn adébíyábò ló mú kí ni wá ló mú ọ̀pá wa àmẹ́jọ wa ti kí ni ló mú àtúntàǹtì ọ̀kọ́dà ìrọ̀lá àwọn ìbáyìí bọ̀t ọ́pọ́sìtì ló bá wa àmẹ́jọ lọ́kọ́ ló gbé mi gbé èmi òṣùpá fún mi àwọn ẹ̀sìn mọ̀ ti láwọn àgbẹ̀. balẹ̀ tó ẹni tí yóò mú ọ̀pá wá òun ní kíni òun lè tọ́ bẹ́ẹ̀ kà á. ẹni tí yóò mú àtẹ́tàǹsì wá lẹ́ni tí nǹkan lọ jẹ wọn lọ gbọ́dọ̀ jẹ pé táwọn fẹẹ ké ta ló ní ọ̀pá kan rẹ tó tó ní ọ̀pá tó kọ wà lọ́dọ̀ rẹ kọ wá ojúlẹsì rẹ sórí àtẹ àtúntòrí ìgbọ̀nsẹ̀ ìwọ tó wá fẹ́ àlọ́ ní kíni àtẹ́tàǹsì. àdìmọ́ bàbá alimami abu hanifa ọ̀rọ̀ ìsúnmọ́ àdìsí púpọ̀ alimami abu hanifa ní ẹni ń jẹ ọfà lọ́dọ̀ ọkùnrin òun ni awùwà ló ń tàdá mi lò pọ̀ àwọn tó fẹ́ẹ́ tajà tó fẹ́ẹ́ rajà ẹni ọba kọ́ sí ọ̀rọ̀ gbogbo ọba òun ló fẹ́ẹ́ ra òun ló fẹ́ẹ́ ta òun pọ̀ kẹ́ni tó ń lọ́kọ́ sọ̀rọ̀ òun lè ní ó lè ní ó gbà pé ó ti fi ọ̀ọ́fà wàlùkọ̀gbóló dá àgbáyé ọ̀rọ̀ ilé ìkejì ní ìgbẹ̀kọ̀gbóló lọ́dọ̀ tẹ̀lé ọba àjẹpẹ́jọ́ sàkọ́lọ́kọ́ wí àbúrò gẹ́gẹ́ bí àtìmọ̀ ọkọ̀ mọ̀ ọba àtìwá tó di wá ní àdìrí yìí pé ìwọ tó rajà lọ́kọ́ ṣe kí ni ẹ lọ́kọ́ pé báwo ni ìwọ ló di ẹni tí ọ̀ọ́fà lọ́dọ̀ ìmáàmù àgbẹ̀ àyùbá yóò àtúntò àwọn àyùmọ̀ mẹ́ta àlékún nígbà tí èyí ti tó wọ lómi nǹkan kọ́ra tó tó wọ lọ kọ́ sọ̀rọ̀ wọ lọ sí kíni ẹ́ ọ̀bùrù ni wọ́n ní káńtà lómi tó yé ẹ wo àwọn sáwọn apá àti analáì láti àìmọye ẹgbẹ̀rún òmìnira tó ń ránfààní rẹ̀ níbi tá a lọ ayé tó lónìí àwọn èèyàn wà ń tajà lórí íńtánẹ́ẹ̀tì àwọn èèyàn ń tajà lórí kíni lórí íńtánẹ́ẹ̀tì ẹnìkan wà á gba péjì kan lórí wẹ́bsáìtì wọ́n máa ń tà pé ọ̀fẹ́ polọ́jà rẹ̀ níjọ́ gbójú ìlúyàwó ẹ̀ wọ́n kàn máa bọ̀ polo ní ẹ̀kọ́ kan iye owó rẹ̀ láti tá òun rẹ̀ ṣe kó mẹ́rin tó gbé ti ẹlòmíì sí bọ́lá wọn náà lọ́sẹ̀ ní sáìtì rẹ̀ ọ̀tọ̀ akọ́jú bẹ̀ pé iye báyìí ni kò sí ní fi wọ́n ẹnu ìṣẹ̀ náà lẹ́nu náà ti tẹ kẹ́rẹ́dìtì àdìrẹ̀ tó san àwọn àjà wa ń ṣẹlẹ̀ lẹ́nu tó mẹ́ta ẹnìkan ti gbé ọjà sórí nẹ́ẹ̀tì pé ten dollars ni láti yọ ọ̀sẹ̀ kan láti kíni láti ọ̀sẹ̀ kan ọjà ti wá kù ní ten dollars ó ti di fifteen kò sí bí nǹkan ń bẹ lórí ìgbẹ́ àmọ́ bẹ́ẹ̀ bá gbé ṣọ́ọ̀bù rẹ̀ ó ti di ògbó ògbó ìtọ́kọ̀ tó ń bí sọ́ọ̀bù kó fi yí sí fifteen tó fi sùn tó òun di five àmì èdè ń bẹ lórí ilé ìdìbò bóyá àwọn eh, ìdílé àti ọkà sí ẹ mo lè ṣe tán àbí bọ́ lórí ìgbà kan ìyàtọ̀ kedere tí wọ́n náà wọ́n máa lọ sí ìdìbò ń bẹ lórí ilé ìdìbò máa wọ́n lè bọ́ kẹ́kọ̀ọ́ kan wọ́n lè gbé èkó kan ìwọ́n wá lórí ní ah, àhà ọ̀gbìn èyí eh, pẹ̀lú ilé ìdíje díẹ̀ ọba sáré ju ten dollars ti kọ́ sẹ́yìn ní ọjà sí ọ ọ̀pọ̀lọpọ̀ yóò ń la àwọn kóòtù yẹn lónìí àti oríṣi rẹ̀ nínú òṣèré àpá yóò wá dé pé òtí ọ̀fà ọjà rẹ̀ mo ti àtẹ́kù òtí ṣe bíi òtí ọ̀fà ọjà rẹ̀ ló fi lè gbé lórí mẹ́sìn èmi sì fi àtẹ́sí ńlá mọ́ fi ìsanwó bọ̀ ọ́ àwọn míì ṣe màtá gbárí ọmọ yẹn ti jẹ́ bí agbóni wọ́n fẹ́ wá pé nǹkan ta àwọn àwọn àná hàn níbi tí sáǹkò ẹ̀ kò tẹ̀lé jù mí lórí ìmọ̀wọ́ mo sọ pé wá wò mí ẹ̀ àwọn lọ́yà jẹ́ olórí yóò tẹ̀lé pé níbi wọn kọ́ níbi tí sáǹkò kò tẹ̀lé jù mí wà á wò ó sọba wà á lórí ìtọ́jú ọlọ́rọ̀ ẹ̀ wà á gbé ọgbà èmi ni wà á ní mọ̀gbà. ẹ̀sìn bàbá ní káwọn wà lórí ọ̀rọ̀ mọ́mọ́ àbú àníbà ẹ̀ àbí káwọn wà lórí ọ̀rọ̀ mọ́mọ́ mẹ́lìkì ẹ̀jọ́ ọkọ̀ mẹ́ òtún ọ̀tàn sí ọ̀rọ̀ yẹn ká fi máa ká máa kí ní àwọn àwọn àṣọyé àwọn àwọn fáǹsì gbogbo eléyìí látara àbí nìkan wọn ti bá gbọ́ ẹ̀yọ́ o bẹ́ẹ̀ ní ìwọ́n ní pípa náà lọ́kọ̀ sọ ànábì ló ti fẹ́ ra ọjà àjẹkọ́kọ́ tí kò fẹ́ fẹ́ ni ó fẹ́ rajà ní ọkọ̀ lọ́kọ̀ sọ tó láwa kà fún ọ̀fà ni àbí ọmọ ẹgbẹ́ tí mo àti sáwọn. lára pípéwò àdéhìí bákan náà àti kọ́kọ́ra wa rí pé òfin dandan tí kọ́kọ́dọ̀ tẹ̀lé dayọ̀lù lókè dandan kí kí Eh, ẹ nígbà tó lè pábùlù ọ̀hún kéèyàn tètè confession ọ̀gbà. adékòyè lè tajà fọ́dọ̀ ọdún kan tó nǹkan àwọn kan ọmọdé ìdílé ní ọmọdé ìgbà òun lọ tẹ̀lé ní yàgò ìdí ta ọjà ó ti gbowó ní ojú ọ̀nà àmọ́ àgbọ̀n méjì wà lọ́dọ̀ ta ni lọ́dọ̀ dáadúró ó ti gbà dáadúró ní ọdún ní kókó pa á lọ fún àmọ́bí sọ̀rọ̀ àjẹpẹ́ nítorí àti sí pé ọ̀tọ̀ ní contract ọ̀tọ̀ ní kéèyàn ó dé di confession kan àmọ́ àwọn tí wọ́n á ń bẹ ń bẹ ìṣẹ̀lẹ̀ àtọ́ lò lápẹ̀jú ẹni jáde òun tó ń fún àkómi lọlé lápẹ̀jú ẹni o àkómi bá kọ́ kó tọ́ kálẹ́fẹ́ àbí ọ̀sẹ̀ nǹkankan ọ̀tá yìí bí ẹni ó kó lé bó ṣe ń yọ ìgbà pé ní abáfẹ́ra àkómi ń ń ti o ó ní iye tó yàn ó ẹ àti àtúnmí kọ́ wúlẹ̀ dáadáa àwọn àmọ́ àtúnmí lè ní káàdì ní ìdí nǹkan bọ̀ ní ọdún ló ti rẹ̀ kó sí kótó kan ó kó sí kótó sí ọlọ́run orí kó sì wà ní ọwọ́ ìmọ̀kọ́ dá owó mi padà àbí kájọ tó kó káwọ pé ilé ẹsẹ̀ tí ń kiri olókè èlò nínú owó yìí lọ́ọ́ ẹni kó bẹ máa ń lo ìnira ní ògbélé ìlú àdìsí kan àwọn àbá àti mọ ìpè pé ilé sáàmà kẹ ọtí bá ti ṣẹlẹ̀ ní ọmọ ti ṣe ọgbọdún àmọ́ ní tí wọn tẹ̀lé náà láàyè lọ́pọ̀ ìgbà tí wọn bẹ lọ́wọ́ rẹ̀ wọn ló fi rẹsọǹtìbìlìtì gbogbo ń tọ́ bá tẹ̀lé sí lọ́sẹ̀lẹ̀ sí lọ́wọ́ rẹ̀ ni ọ̀kan gbàtọ́ àti ilé ẹjọ́ rà á kà ó ti rà á lóòótọ́ àmọ́ ń ṣe ń bẹ níbi nìyí ń bẹ lọ́wọ́ rẹ o bẹ́ẹ̀ ni yàtọ̀ ọmọ ìlú náà fẹ́. ọ̀tọ̀rọ̀jọ ti lọ falamma balagtu àtúntò ìdè jamal gbàgbé ní bàtà nílé àtọ̀mọ́ àfúnká àmì gẹ́gẹ́ bí àdéhùn fàlà kọ̀dà ní kànàdà àdàbí bá sanwó fún mi ìdájọ́ mi fún mi ọ̀tọ̀ níbi wọ́n ti tajà ọ̀tọ̀ níbi wọ́n ti gba owó tọ́ba mi lóṣù tó bá mú bẹ́ẹ̀. àmọ́ ìjẹ́ ọyẹ pé èèyàn lè wá tètè máa sanwó pé nígbà tó fẹ́ sanwó ọba mú bẹ́ẹ̀. tọ́jú àti tánà ọ̀rẹ́ yìí ìdí jẹ́ bẹ́ẹ̀ wò ni kí ni àlè ìjáàbò wọlé ọ̀bọ̀ ọba àmì àbẹ̀dẹ̀ gbẹ̀yìn wa ti ká mà láàrin kọ́dà bó o tí ìsanwó gbogbo àwọn akọ̀tí nǹkan tá a máa ní àyẹ̀wò ọ̀jọ̀ra jà lọ́dọ̀ ìyá àtúnwé ọwọ́ àjẹjẹ lórí ọjà àwọn tẹ̀lé àpòlọ́ tó kó yàrá ní bí ìrànwọ́ tó ti rà á. gbogbo àwọn ẹ̀ka ìdáwó kí ká máa béèrè kí ni lànà ṣẹ̀yà pàtó òkú ìfowó òkú ìfowó òkú máa béèrè òkú rà òkú rà á ọ̀nà ìgbàgbé yẹn fi lè bọ́ ọ́ ilé yìí ó ìyá wa là ní àǹtí ọ̀hún àyè. Ikola, ikola lọ̀rọ̀ rẹ̀ kàn ìkọọ̀là ni yọ wà gbẹ́rọ́ lọ báyà tán yọ wà káwé gbélé akọ́là yàgbà tó máa ń kó yọrọ àánú wáyé láti èkó láti ìpínlẹ̀ lákùn àbíní ìyá àti méjì méjì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tẹ lọ́rùn lọ́wọ́ àná ẹ̀mọ́ wa ẹ̀kọ́ àmọ́ ẹ̀ lọ́ gbé bọ́ọ̀lù àmọ́ ọ̀gá ṣẹlẹ̀ àmọ́ ìtọ́ ọba ti bó o kí ìsanwó òṣìṣẹ́ kẹ́ni ẹ̀wọ̀n níbi ìfọ̀fọ̀ níbi tí òde ta àǹfọ̀nù ọgbọ́yé tó wá gba owó. àdìgbàdo ní hajà àwọn afáà tí wọ́n máa ta nǹkan bẹ́ẹ̀ náà ti kú wò táwọn tó máa ta between the line. ẹ̀wọ̀n ló gbà náà ọ̀dà ní dámàlà àmẹ́bíkà táwọn fún mi ìgbà hajà ní awádìí àríkà àmẹ́bíkà kó ní yáàbẹ̀ mọ́ ọ̀rọ̀ bìlánì ìgbà hajà ní awọ àwọn olùwàyà tó ní ìtọ́wà ìtọ́wà mọ́ àwa ìpínlẹ̀ àbí nǹkan sọ̀mọ́ra ìsìn àmẹ́lì kan fi kókó owó fún ọ̀rọ̀ ta ní wọ́n tó máa fa títí ìfẹ̀yẹ́ mẹ́fẹ́ e àti ìyẹn mẹ́fẹ́ ní bí ìyẹn tó lọ bá sáwọ́ ọjà àti ìyẹn tó lè tẹ́ ní bí ìyẹn tó lọ bá sáwọ́ ọjà tó fà nábì rábì láàbì lọ sanwó fún yàgò àmọ́ ìwé abáka ni ọkùnrin kan náà kọ́ta ní sọ́mọ̀ ọkùnrin sanwó fún ìyàwó àpá àbáfò ló ń ṣàjà ó láwọn àlùwà yá sí ilé ìgbẹ́ tó sàlàyé rẹ̀ à ń kó jákèrò lọ́wọ́ ẹ́ bìláàlù ọ̀bì ọlọ́ọ̀lẹ̀ ara àbùdùnmọ̀ tó mọ̀rọ̀ já àtú ẹ bá wo bàbá mi jẹ́ sọ̀lá ọ̀sán ọ̀rọ̀ tí yóò gbogbo ìta ń sọ táwa padà sí wà níbi sọ̀lá ọ̀sán jáde ní mo bá gbowó mo fẹ̀yìndà ẹ̀mí ń lọ lóde mi mi ẹ lọ́ọ́ pè wá ọlọ́kọjá gbé wa wọ́n bá ipá wa ni ẹ̀rọ ọmọ àgbà yìí kókò tó yóò lọ́wọ́ ọ̀rà mọ́ ṣe ìyẹn kó wa ẹ̀rọ ní ìdáwọ́ ẹ̀wọ̀ ó ti rí ìyẹn kọ́ tẹ́ owó yẹn bá kó ọ̀bá mọ́. àlẹ́bí ń tán láńpẹ́ tí jábẹ́ jábẹ́ ní òun padà rọ́bà náà ní ọkọ̀ ọ̀dà tọ́lọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ tí àlẹ́bí àlẹ́bí wa ní jábẹ́ òfin àkọ́ ní máa kàn sọ̀kalẹ̀ àkọ́dà dámàdà. tí kò jọ lóko rẹ bí ìgbà tí mo ẹ̀fọ́ ìrẹ́ mo lo ipò tí mo bọ́ pé àkúnmí yóò lè rìn mọ́tẹ́lẹ̀ ẹni ọba ń ṣe é lópin rẹ̀ ó tún wá ní ìta ọgọ́rùn-ún àtẹ́ríkà tọ́wọ́ pé jọ pé lákọ̀ọ́kọ́ tà lẹ́bi níbi ẹ̀ ní ìyọ̀nìlá níta àlẹ́bi rẹ̀ tó wá wúlẹ̀ kẹ̀yà ṣe mọ́tẹ́lẹ̀ òun náà ló kú bá ara wọn tó ṣe tí ń gbóná ní iná ní ìtàmọ́jọ́ àkọ́yìn mọ́tò padà bọ́dà àgbẹ̀tẹ̀ dídá sí òkú àgbẹ̀tẹ̀ ilé sílè jẹ صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك هذه محبة النبي صلى الله عليه وسلم يضع سنة النبي ما حديث عن النبي أما ما أثبتنا ويوم أبدا يوم صلى الله عليه وسلم ọjà tó wù ní àlejò tó fi ẹgbẹ́ àbúrò sí ní ọ̀rọ̀ lẹ́yìn ìdílé tó ń bá lọ́gbẹ́ gba ṣàǹkóní rẹ lọ́gbẹ́ tí mo dábọ̀ dábọ̀ dábọ̀. àmẹ́bíkà ni olùjà mẹ́lẹ́ dára ṣàǹkóní rẹ wàdàrà ìmẹ̀ máa kó ẹ̀ náà ọ̀wọ́ wà lájà àti ilé àti ìdílé wọlé mi jábìrì bá lọ ilé pẹ̀lú àkúnlẹ̀ àti thirty nine uh, twenty nine point seven grams of gold. Sáyẹn lè fi mí ọ̀rọ̀ kan ká àti àjọ àlẹ́ mi. Sọ́mọ̀ náà ọ̀rọ̀ sọ́mọ̀ náà ọ̀rọ̀ wà ní ìpínlẹ̀ ọ̀rọ̀ sọ́mọ̀ náà àti àwọn ẹ̀rí mi. Ọjọ́ tí lọ́kùnrin ká sọ̀rọ̀ ìgbọ́mọ̀ rẹ̀ ṣáà lọ. ọ̀nà méjì ló